طب. الحمد لله والصلاة والسلام على رسول الكريم àwọn máa wo in tó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ad-daruratul khams àwọn kò tẹ́ máa ní márùn tó ṣe wípé ṣẹ̀ríà islam ṣẹ̀ríà islam wọn dáàbòbò ẹlẹ́ẹ̀kejì òun náà ní ń tààmù sí ṣètòtò náà ìdáàbòbò ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn anáfsù ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn gbogbo tó wù kó lè jẹ́ gbogbo ibi tó wù kó lè ti di tó dàbí ń jẹ́ ẹ̀dá gbogbo táǹpẹ̀ yẹn pátápátá wọ́n ní tó gbé wọn ró kí ni nǹkan náà anásù ẹ̀mí ọ̀hún wọn. Ìyẹn lọ́wọ́ bá ní kí ọlá ń sọ fún wa. Wàlíkùsọ́lá ìyẹn lọ́wọ́ bá ní kí ọlá ń sọ̀rọ̀ ìfún náà lùkùrá ní pé. Yas'alunaka 'ani ruh ìrẹ́ ànábì. Wọ́n máa bèrè lọ́wọ́ rẹ nípa ń ń pè ní ẹ̀mí. Kúl máa sọ báyìí fún wípé ar-ruhu min amri rabbi. Máa jẹ́ ó wọn wípé ẹ̀mí tẹ́ ẹ rí òun nínú àṣẹ ọlọ́run ọba ọba adẹ́dà ló wà nínú àṣẹ ọlọ́run ọba ọba adẹ́dà onítàpè ní kí ni àná àrùn ìtòsí ẹ̀mí dúró inú àṣẹ ọlọ́run ọba adẹ́dà òun ló wà ìran lọ́wọ́ bá ní kí wọ́n ṣàlàyé fún wa bákan náà nínú Suratul Mulk tọ́lọ́wọ́ bá ní kí wọ́n sọ wípé. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ọlọ́run bá nìkẹ́lá ní ọba tó ṣe wípé alladhi khalaqa al-mawt wal-hayat òun lọ́ba tó dá ẹ̀mí òun lọ́ba tó dá ikú bẹ́ẹ̀ òun náà lọ́ba tó dá ààyè almautu walhaya ìtẹ̀mí àti ikú méjèèjì òun náà ni ń tá fi ròyìn gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn pátápátá lónìí wọn gbà tí ẹ bá fi ń jẹ́ ẹ̀dá kò sí ó pẹ́ ó yá yóò padà gba ìròyìn méjèèjì àkọ́kọ́ gbà tó ti ń jẹ́ dáhùn ni ó ti ń gbá ròyìn kí ni alhayat ó wá pẹ́ o ó wá yá o yóò padà gbòòrò ìròyìn ẹlẹ́ẹ̀kejì tó ṣe kí ni almaut ikú ọlọ́run ní ẹ̀rí kú àtàyè òun ọlọ́run ọba lòun dá wọn liyabuluwakum ayyukum ahsanu amala láti lè bá a mọ fi dáa yín wò nínú yín àwọn wọn ni ó máa ṣiṣẹ́ olóore nígbà tó wà láyé tó ń tẹ̀mí kí ni tó fi ẹ̀mí náà ṣe látara kó bẹ̀rù ọba adẹ́dà torí wípé ó mọ̀ wípé ó pẹ́ ó yá òun ó padà tẹ́rí gba sọ òun ó forí bu yẹ̀pẹ̀ láti lọ jábọ̀ tó ń ṣe níwájú ọlọ́run ọba àlejò ọlá gbogbo gbàtígbà ìtẹ́lẹ̀ máa ń ro eléyìí nígbà tó wà láyé tó ń mí sókè tó ń mí lọ sílẹ̀ yóò wà á máa ṣiṣẹ́ láti lè ṣe kí ni láti lè tọ́jú pamọ́ fún àsìkò tó ṣe wípé ẹ̀mí yẹn ó padà tán lọ́rùn ẹ̀ àsìkò eléyìí ni àsìkò tá à ń pè ní ìgbà tẹ́ẹ̀dá ó tán láyé tó ṣe wípé ẹ̀dá ó kú lẹ́yìn ikú bìrè ìṣirò ń bẹ fún ẹ̀dá ìṣirò ń bẹ fún ẹ̀dá lẹ́yìn kí ni lẹ́yìn ìgbà tí ẹ̀dá tí a bá jáde láyé àìbáńdàlá eléyìí ni sọ́nà ọba àlekíọ́lá tó fi yé wa torí wípé nípìnlẹ̀ ọlọ́run tí ó yé wa nínú súrátù Al-Isra súra ẹlẹ́ẹ̀kẹtàdínlógún áyà sẹ́fúntì ọlọ́run tí ó yé wa wípé òun ti ṣàpọ́nlé fọ́wọ́ mẹ́ẹ̀dẹ́ èèyàn nínú àpọ́nlé tọ́lọ́wọ́n bá ní kí ọlá ń ṣe fún wa kódà àlè yọ tẹ̀mí náà kú òun bẹ́ẹ̀ torí pé tọ́lọ́wọ́n ò bá dá wa kí la fẹ́ dà ọlọ́run wà lọ́kọ́ kàrámù náà bà ní ádámà ọlọ́run ní dájúdájú ní ti pàápàá wọ ọlọ́run ọba a ti ṣe àpọ́nlé fún ọmọ ànábì ádámà wàhámẹ́lá òfin ìbárìn wàlbáhà àwa gbé wọn rìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ la gbé wọn rìn lórí omi wàrọ̀dàtìná òmìnira tọ̀yìnbá a fún wọn apèsè fún wọn nínú àwọn nǹkan tó mọ́ lórílẹ̀ ọ̀fàtọ́lẹ́hùn àlàkẹ́sì rìn nígbà ọ̀làkìnà tẹ̀síìlà àwa gbé ọlá fún wa ní ọlá tó tóbi jù nínú àwọn ẹ̀dá tààdá nínú àwọn apá kan ẹ̀dá tààdá ọlọ́run bá ní kí lásán pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ yẹn ni sọ̀rọ̀ pé kàbáwo súrọ́tù ìntàn ọlọ́ni ahálẹ́ àdá alẹ́ ìntàn ṣẹ́yìnú mínà dáhàz lábíyà fún ṣẹ́yìn mazgúrọ̀ ọlọ́ni ṣẹ́gbà kan ò ti kọjá lórí ọmọ ẹ̀dẹ́ yẹn àwọn àsìkò kan ò ti kọjá lórí ọmọ ẹ̀dẹ́ èèyàn nínú àwọn àsìkò ilé ayé lámìyà kò ń ṣe àmọ̀gòrò ó ṣe wípé ẹ̀dọ́ ò máa bẹ nínú nǹkan táàtì ẹ̀ máa dárúkọ gbogbo adáǹbẹ níbẹ̀ lẹ́nìí a ti wà nípò àlùmáàdúrùmí ipò ọgbà tó ṣe wípé àti ẹ̀díìsì rárá ká tó wá máa bẹ̀ẹ́. so bíbẹ̀ wa nígbà tó náà bá níjọ láti ṣàánú wa ni òun náà lọ́ba tó ṣe wípé ó pa létè dídá wa látara ìjẹ́ nǹkan kan ọlọ́ni wàláhù akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ọlọ́ni àwọn ọlọ́run bá la mú yín jáde nínú àwọn ìyá yín láta àdàmú na ṣe àn lẹ́yìn tó ṣe wípé ẹ̀ẹ́dì ẹ̀mọ nǹkan kan kò tí ń tẹ́ dámà kó má sọ̀rọ̀ ẹ̀dì bàbàrà lẹ́nìí gbogbo tó wù kó lè jẹ́ lẹ́nìí ipò òdo aláìjámọ̀ nǹkan kan ipò ẹ̀ ló ti dìde kọ́lọ́ àbàlẹ̀ kọ́lá tó wà mọ̀ ṣe kí ni kó tó wà mọ̀ tó ẹ lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó fetí síbẹ̀ ó fojú ríran síbẹ̀ ó fọkàn wá síbẹ̀ ọlọ́ni aṣẹ́lẹ̀ fún yín la'allakum tashkurun kẹ́lẹ̀ bá a máa dúpẹ́ fún àwọn ọlọ́run lórí oore tá a ṣe fún yín oore pé amúyíwá sí hayat amúyíwá sí ìmọ̀ abẹ ìmọ̀ tẹ̀mí tètè pé tá a bá mú yín wá kò sí ń tẹ̀lé yín kò sí ń tẹ̀lé dà níwájú ọlọ́run ọlọ́run bá a ní kí ọba tó ṣe wípé ó ní máa ń nù lé wa lórí ó ní àwíjàre ó ní àwísọ ọ̀rọ̀ lórí wa wípé òun ló dá wa ìgbà tó ṣe wípé àti dúdú wa àti funfun inú wa ní tí ó máa yé wa bá ọba àlejò ọlá. ó ní àwíjàre lé wa lórí torí wípé òun lọba tó dá wa láláì gba nǹkan kan wa àkọ́kọ́ nìyí ò ní ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́ bá àlékè ọlá látara dídá wa tabalọ́wọ́ nu Suratul Baqara nǹkan ayé àtàtì nígbà tọ́lọ́wọ́ bá tó pe àwọn màláìkà jọ lórí kó fẹ́ dáwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ó ní ọ̀rọ̀ táwọn màláìkà sọ ó ní ìtọ́nà ọba àníkẹ́ ọlá tó fún wọn eléyìí tó bọ́lú túrọ́tù ìdákọ́rà àtúrà ẹlẹ́ẹ̀kejì àyà tààtì àyà ọgbọ̀n ọlọ́run bá àníkẹ́ ọlá ní wà kọ́là rọ́bùkà lil màláìkà ìníjà ìlú fil ardi khalifa qalu àtẹ́jà àlùfíà ما يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ọlọ́ni ìgbà tí ọlọ́run bá ní kí ọlá tó sọ fún àwọn màláíkà kí ni tọ́wọ́n bá ní kí ọlá tó fún àwọn màláíkà ọlọ́ni èmi ìlú ìlà àrùn ìkọ̀lífà èmi ọlọ́run mo fẹ́ dá sórí ilẹ̀ àwọn tí ó máa ṣàmójútó wọ́n máa lọ wọ́n máa bọ̀ àwọn kan ó máa tánu àwọn kan ó máa dé mo fẹ́ dá àwọn ẹ̀dá sórí ilẹ̀ ètò làwọn màláìkà fún ọlọ́wọ́n bá lè kí ọlá ni àìlù fi hà ọlọ́run ó fẹ́ fi sórí ilẹ̀ máa yóò fi hà bẹ́ẹ̀ ni wọ́n máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ eléyìí nínú zọ́nù àwọn màláíkà nínú èròǹgbà tiwọn tó ṣe wípé àwọn náà sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ látara òye tọ́lọ́mọba àlejòlá fún wọn òun ni tí wọ́n sọ kódà wọ́n ní ìrẹ́ ọlọ́run ṣé àtọ̀mọ́ báwọn ń ṣe fún ẹ àbí ìmọ̀ gbé tóbi fún wọn ọlọ́run àwọn ṣe tá àti ṣe léyìí fún ẹ̀ ètò tọ́lọ́mọba àdékẹ́lá fún wọn ní pé inni a'lamu ma la ta'lamun èmi ọlọ́run bá mọ tó ṣe pé ẹ̀yin ò mà torí wípé ọlọ́run bá ní kíọ́lá wal hakim ọba olóye ni wal alim ọba onímọ̀ ni ó yí ọlọ́run bá ní kíọ́lá tó ti fẹ́ tẹ̀dá oyè ọlọ́run bá àlejò ọlá tó ti dáhùn màláìkà ìbádàlá èsì táwọn màláìkà tí wọ́n fún ọlọ́run ọba àlejò ọlá òun lélẹ̀ yìí wípé àwọn tó fẹ́ dábúrúlẹ̀ yìí àwọn tó ṣe wípé máa yù fi ha wọ́n máa ṣèbàjẹ́ lórí rẹ̀ ni kò yẹ kò dì máa hà bẹ́ẹ̀ ni wọ́n máa tẹ̀jẹ̀ sílẹ̀ àmọ́ ọlọ́run bá àlejò ọlá kí ni ọlọ́run bá àlejò dá wọn lákẹ́ ẹ̀yẹ fi yíwù lẹ̀ eléyìí nínú àwọn nǹkan tó ṣe wípé ọmọ ẹ̀dẹ́ èèyàn bẹ̀rọ̀ kẹ́kọ̀ọ́ látara ẹ̀yìn torí kíni torí pé ẹ̀mí tọ́lọ́wọ́n bá lékè ọlá tó fún wa ọlọ́wọ́n bá lékè ọlá tó ní ìkápá lórí ẹ̀mí náà òun náà ló sì ní agbára láti mú ẹ̀mí náà kó torí pé nípìnlẹ̀ àkọ́kọ́ òun ló ní ìkápá láti fi ẹ̀mí náà síbẹ̀. Si àwa máa rí ìdí tó ṣe wípé ṣẹ̀ríà Islam ó ṣe sapá sasẹ̀ láti máa dáàbò bo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn àti gbogbo àwọn ìgbìyànjú tó ṣe pé ọlọ́run bá àlejò láṣẹ kalẹ̀ lófin láti lè bá máa fi sọ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ká má bàa máa tayọ àlà lórí ẹ̀mí wa kọ́ra àmàlà ìjà ó máa ṣe kí ni máa tẹ̀lé wa lórí báwo ṣe pé wọ́n kàn máa para wọn lásán wọ́n kàn máa tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ ìbádàlá tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run bá lékè ọlọ́run tẹ̀lé ọ̀rọ̀ ọmọ màláíkà ọlọ́run bá lékè ọlá dá àwọn ẹ̀dá sórí ilẹ̀ ayé ìbádàlá a jẹ́ wípé látara pọ́lọ́run bá lékè ọlá ó dá wa nínú dídá tó dá wa ó sì fi ẹ̀mí sí wa lára. àwọn ìtọ́ka ń bẹ tó ṣe wípé a ń láti mójútó lórí ẹ̀mí náà sọ́lọ́wọ́n bá àlejò láti síbẹ̀ torí wípé ẹ̀mí náà ń sìn wá sí wípé ó di àmọ́ náà lé di àmọ́ náà tábọ̀rọ̀ ṣe kí ni tábọ̀rọ̀ mójútó ni lákòjọ wa ni lọ́kùnrin wa ni lóbìnrin wa. nínú àwọn in tó wípé ìṣẹ̀dá islam tó tàbí sí wa àkọ́kọ́ náà ni tahrimul ìtìdá ala nafsi bi ghayri haqqin àkọ́kọ́ àwọn àfáàjì ó yí wa wípé èèwọ̀ ní kéèyàn ṣe kí ni kó gba ẹ̀mí kan láláì nídìí kan tó ṣe wípé òfin fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. تحريم الاعتداء على نفس بغير حق kò lẹ́tọ̀ọ́ fẹ́yàn kankan eléyìí ni kókó àkọ́kọ́ dáadì mú kò lẹ́tọ̀ọ́ fẹ́yàn kankan láti gba ẹ̀mí èèyàn kan láláì nídìí kan pàtó tó ṣe wípé òfin fi ìdí ẹ̀ òbí múlẹ̀ ẹnìkan ò ní kápá lórí ẹ̀mí ẹlòmíì débi pé yóò wá ti ẹ̀mí rẹ̀ lófò ní tó yẹ wípé èèyàn gan kò ní kápá lórí ẹ̀mí ara ẹ̀ ká tó wá sọ wípé lórí ẹ̀mí ọmọ làkejì ìbádọ́lá kókó àkọ́kọ́ kò ní pé èèwọ̀ ní fẹ́yàn ìdíṣẹ̀lẹ̀ ìsìláàmù tóbi lọ́lẹ̀ fún alẹ́lẹ́yìn torí pé à ń gbọ́ lóríṣiríṣi táwọn èèyàn ń sọ nípa wa mùsùlùmí sọmọ ni a máa da wọn lóhùn wọn lè payà wọn lè tẹ̀jẹ̀ sílẹ̀ wọn lè dogun lẹ́ẹ̀kankan máa gbọ́ nǹkan tí sẹ̀ríà Islam tó sọ fún wa. èèwọ̀ ni kéèyàn gba ẹ̀mí èèyàn kan bìgẹ́rì hàt láláì nídìí tó ṣe wípé òfin ó fi ìdí ẹ̀ múlẹ̀ pàtó. báwo ló ṣe rí bẹ́ẹ̀ ìwọ lọ́wọ́ inú àyà Al-Qur'an bá ti sọ fún wa o láǹfààní àti kọ́kalẹ̀ kó lọ wò lé o láǹfààní kó tẹ android phone rẹ application àwọn Qur'an wà ń bẹ̀ kó wò ó lọ́wọ́ Suratul Maida yẹni súra ẹlẹ́ẹ̀karùn-ún àyà ìkejìlélọ́gbọ̀n Qur'an chapter five verse thirty two ọlọ́run bá àlekí ọlá ń sọ ní ìbámu sí àwọn bàní Israẹla ọlọ́run ní minhajri zalik látara àdí eléyìí katabna ala bani isra'ila àwa ṣe lófin lórí àwọn ọmọ bani isra'il annahu man qatala nafsa bighayri nafs wípé gbogbo ẹnikẹ́ni tó bá gba ẹ̀mí kan láì ṣe wípé wọ́n fi rọ́pò ẹ̀mí tóun náà gbà ní. àwùfàkáàdì fìlhàp àbí ó ṣe ìbàjẹ́ lórílẹ̀ takahannama qatala an-nasa jami'an yóò dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé ó pa gbogbo ẹ̀mí tó ń bẹ lórílẹ̀ ayé òun ni wa man ahyaha ẹni tó bá yẹ ẹ̀mí kan takahannama ahya an-nasa jami'an yóò máa dà gẹ́gẹ́ bí ẹni pé ó ṣe kí ni ó yí gbogbo ẹ̀mí tó ń bẹ lórílẹ̀ ni ẹ̀gbá àdàlà ẹ̀dìyẹmú nínú ayé al-Qur'an ọlọ́run ní ẹni tó bá pa ẹ̀mí èèyàn kan tó bá pa èèyàn tó pa èèyàn láì ṣe kó nídìí kan kàkà ánàmà kọ́tàlá náà bàjẹ́rí à bí ìgbà tó ṣe wípé ó pa gbogbo èèyàn tó ń bẹ lórí ilẹ̀ ayé ó pa wọn rùn ni ẹsẹ̀ àti ìdààmú tí ó máa bẹ lórí irú èèyàn bẹ́ẹ̀ irú ìdájọ́ báyìí ni ẹni tó máa má pààyàn lábẹ́ ìnídìí kankan ó ṣe wípé òfin fi ìdí rẹ̀ múlẹ̀ ó kàn pa subhanallah ní tí ó máa bẹ lórí ẹni bẹ́ẹ̀ bí ẹni kó pa gbogbo ẹ̀dá tó mẹ lórí ayé òní kápá aṣọ ẹni tó pààyàn kan àbẹni tó pààyàn méjì àbẹni tó pààyàn mẹ́ta tẹ̀lifí tí ìsìláàmù tó fọwọ́ líle tó fi mú kéèyàn gbẹ̀mí èèyàn ẹ̀sùn lọ́wọ́ ayé àmì inú sóràtù àlàáhàm Súrọ́tù Al-An'am eléyìí súra ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an. Nǹkan bíi àyà one hundred and fifty one. Ọlọ́ni wa la taqtulu nafsa allati harrama Allah illa bil-haqq. Zalikum wasaakum bihi la'allakum ta'qilun. Ọlọ́ni wa la taqtulu nafsa allati harrama Allah àní ẹ bọ̀rọ̀ gba ẹ̀mí kan tó ṣe pọ́lọ́wọ́n bá àlékè láti ṣe léèwọ̀ fún yín kẹ́ ẹ gbà illa bil haqq àyàfi ní ọ̀nà ẹ̀tọ́ ẹ̀rí pé títẹ̀ rí àbákọ́ gbogbo ọlọ́run àdìkẹ́ wá ní sọ́nà al-Qur'an ọlọ́run àdìkẹ́ ló mọ̀ yan illa bil haqq àyàfi ní ọ̀nà ẹ̀tọ́ ọ̀nà ẹ̀tọ́ òun ní ọ̀nà tó ṣe pé òfin gbàgbé kalẹ̀ torí pé àwọn mi ò padà tẹ̀ sí òfin ẹ̀sìn ọlọ́run tí ó bùkátà sí pé kán ṣe kí ni kí wọ́n pa wọ́n à ń ẹ̀ fún wọn. àmọ́ nígbà yẹn lẹ́yìn ọlọ́ni wà látẹ́kùrú lẹ́fà lẹ́bí àwọn aláìlà bí pa èèyàn kankan ó ṣe wípé ọlọ́run bá láti ṣe léèwọ̀ fún yín kẹfà àyàfi ní ọ̀nà ẹ̀tọ́ ọlọ́run ẹwájú oyè yín ráàlì kò mọ̀ ọ̀tọ́ ọkùnrin bí i àwọn àsọtẹ́lẹ̀ tó náà bá tààtìlú kéde bá ṣe lákàì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run kéde bá ṣe lákàì pẹ̀lú kíni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó di áyà méjì ẹ̀yí ká tó wá lọ́wọ́ kan náà pàpàǹbarì áyà tó ń sọ̀rọ̀ nípa ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn bó ṣe nípọn tó ẹlọ́wọ́nú súrátù nìta eléyìí súrà ẹlẹ́ẹ̀kẹrin nǹkan bíi àyà ninety three ọlọ́niwa máa ń yaqtul mu'minan muta'ammida fajaza'uhu jahannam khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azim ẹgbọ́n tó náà bá ní kí ọlá sọ ni ọlọ́niwa máa ń yaqtul mu'minan muta'ammidan. gbogbo ẹnikẹ́ni tó bá pa onígbàgbọ́ òdodo kan tó màámà pa gbogbo ẹnikẹ́ni tó bá màámà pa onígbàgbọ́ òdodo ọlọ́ni pàjẹ́dá òhù ẹ̀rí ẹ̀kan tó mọ̀ jẹ́ ti wí èèyàn báyìí jahannama òun náà ní kí ni iná jahannama khalidan fiha yóò wà mọ́ bẹ nínú jahannama yìí yóò mọ́ bẹ nú ẹ̀ lọ gbére wàhọ́dìbà lọ́wọ́ àlẹ́yìn ìbínú ọlọ́run yóò máa bá irú èèyàn báyìí wàlà ánáwù ọlọ́run ọba àlékí ọlá tẹ́bílé wà á dàlẹ́ wà dáàbà àbí àbímà kódà ọlọ́run ọba àlékí ọlá ti bá palékè ìyà tó tóbi ó ti bá palékè kalẹ̀. onítọ́lọ́ ọba àlékí ọlá tó inú ayà yìí ni máa ń kọ́ta làmọ́ mínán múta àmínán ẹni tó wà máa pa onígbàgbọ́ òdodo èèyàn wá sọ pé orí òun yé ó wá pa mùmìnì onígbàgbọ́ òdodo mùsùlùmí ó máa má pa láláì nídìí kan pàtó ó kà máa má pa ọlọ́ni ẹ̀rí ẹ̀sán tí mo jẹ́ ti ní èèyàn báyìí iná já ànámà ni kò kò sí ọgbọ́n tó fẹ́ dá sí lórí ikú màámà kò sí ọgbọ́n tó fẹ́ dá sí lẹ́yìn àwọn ọ̀nà tó ṣe pé ìṣẹ̀rí àgbà padà ṣàlàyé fún wa táwọn máa láyé wa so báwo ni tìyẹn ṣe fẹ́ jẹ́ tí ó wà lóhun páyàn kan torí kí ni ó pa mùsùlùmí nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ta ló rẹ iṣẹ́ báwo ló ṣe fẹ́ kọlà níwájú ọlọ́run ẹ̀mí tọ́nà ọba àlékí ọ láti kà á lára ẹ̀ tó dá ìwọ wá gbà á ó pààyàn ó ti dáràn you are a criminal in the sight of Allah ọ̀daràn ni ẹ́ antamujiri criminal ni ẹ́ wájú ọlọ́run ó ti ní rí bí rúlà. Aya yìí ń tọ́ka fún wa ibi tí ìsìláàmù tó ní àkólé kàn dé lórí kíni lórí ẹ̀jẹ̀ ọrùn ọmọ ẹ̀dẹ́ èèyàn. Àbọ̀rọ̀ sí ẹ̀jẹ̀ ọrùn ọmọ ẹ̀dẹ́ èèyàn. Àbọ̀rọ̀ fi ṣeré ẹ̀ bọ̀rọ̀ pààyàn. Bí eléyìí jẹ́ bí áyà ẹlẹ́ẹ̀kẹta. Ẹ jẹ́ ká lọ wo àwọn ọ̀rọ̀ tí ó ń ṣẹlọ́ àmì Muhammad sallallahu alayhi wa sallam tó ń náà bá wa sọ lórí kíni. lórí ìwọ̀ tó ń bẹ nínú ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn táà bọ̀rọ̀ fi ráre táà gba gbá nígbà nínú ẹgbà wa hadithi látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala Abu Hurairah ni qala nabi sallallahu alayhi wa sallam sàábẹ́yì Abu Hurairah ó ní oúnjẹ ọlọ́run ó sọ báyìí wípé والذي نفسي بيده ó ní ànábì ní mo fi ẹni tó ṣe wípé ẹ̀mí mi lọwọ lọ́wọ́ rẹ̀ mi búra tálà ànábì fi búra Allah ànábì fi ọba tó dá fi búra ìyẹn ni o tán fún mùsùlùmí ó fẹ́ búra ó wá ní fi mo fi búra fi ó ní mo fi ẹlòmíì ò bá ta lẹ́sẹ̀ yóò wá ní ilẹ̀ tí màá wọ́n sùn fi búra sẹ́ ò rí bẹ́ẹ̀. káyì ibi òdánù ṣẹ̀ríà ìsìláàmù yìí èyí ó fi nǹkan tó bá wù búra ìta bá fi búra ajuwọ́jú tẹ́lẹ̀ fún nǹkan náà ni. Anas Muhammad sallallahu alayhi wa sallam ó ní wà lẹ́rìí náà ti di yádìí. Anas Muhammad sallallahu alayhi wa sallam ó ọlọ́run ní wà lẹ́rìí náà ti yádìí bìyẹ́bì yìí mo fi ẹni tó ṣe wípé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ìbúra òun náà ni Allah lẹ́yàtíyànà àlànáà ti zaman òun ṣe rọ́ ni àsìkò kó ma wá bá wọn mẹ́ẹ̀dẹ́yàn la yadri al-qatilu fi ayyi shay'in àwọn èèyàn ó máa pààyàn nípa ìnídìí ẹni tó pààyàn kò ní màdí tó ń ṣe pààyàn wala yadri al-maqtul ala ayyi shay'in qutila bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n pa ogun ní màdí tán torí ẹ̀ pa wọn níbi tó ṣe wípé àwọn èèyàn ó máa tẹ ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ tí wọ́n máa ta oṣù ọlọ́run bá ní kí o láìwo látìgbà tó ti pẹ́ tó ti sọ ọ̀rọ̀ yìí fún wa. ìlàyà tí nà àlẹ́ náà ti zamani àkókò tó wà báwọn ọmọ ẹ̀dẹ́ yẹn lórílẹ̀ ayé bí àwọn tí ó máa pààyàn wọ́n kàn máa pààyàn nípa ìníbi ni kódà ẹni tí wọ́n pa òun kò nígbà tí sọ́tò orí ẹ̀ka ṣe kí ni fẹ́ pa ọ́n ẹ̀ máa ráwọn èyí tí ó máa tẹ̀jẹ̀ àwọn èyí sílẹ̀ èèyàn lọ mọ́tíráṣí lọ kírun ẹ lọ síbẹ̀ lọ ju bọ́ọ̀mù síbẹ̀ kílẹ̀ tẹ́ rẹ̀ èèyàn lọ lójú títì ẹ ti bọ́ọ̀mù mọ́ra ẹ bló rẹ̀ sílẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn èèyàn tíráàbù lọ jẹ́jẹ́ wọn níbi tó ti máa ń wọkọ̀ ẹ lọ síbẹ̀ ẹ ti fọ́ọ̀mù mọ́ra ẹ pa wọn kí ni ẹ̀ṣẹ̀ wọn. wọ́n láàárọ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ yìí jánà bí ò jánà wallahi ó jánà. la yadri al-qatil fi ayyi shay'in qatal. àwọn yóò máa pààyàn nípa tó ṣe pé àwọn gan ò mọ̀ wọ́n ayẹ́dẹ̀rẹ̀ ìmọ̀túrúlù àlàáyé ṣé ní kódìlà bẹ́ẹ̀ làwọn tí wọ́n máa paná òní máa títọ́ torí ẹ̀ pa wọn láì mọ́wọ́ láì mẹ́sẹ̀ àdínú àwọn ìmọ̀ ń hanra wa gan nínú àdúgbò wọ́n ní sọ̀rọ̀ fáwọn tírísì káàtì tírísì ní jẹ ẹyẹ lẹ́ni tí ò mọ́ tí ò mẹ́sẹ̀ wọ́n yìí mọ́ àìmọye ẹ̀mí alẹ́ ìtẹ̀ tó ṣe wípé ó ń tọwọ́ wa bọ́ lórílẹ̀-èdè tá à ń bẹ nú ẹ̀yìn إليه نوع أقول النبوة محمد صلى الله عليه وسلم وطفاء مسلمين حديث بأنه صحيح مسلم إذا قد هو حديث ميتون بأنه صحيح بخاري نصر ابن عمر رضي الله عنه رضي الله عنه ما قال قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عمر أقنوا وصعبيني أني أنشي الله sallallahu alayhi wa sallam ẹni tó sọ ní wípé lan yazala al-mu'min fi fus'ati min dinihi ma lam yutibu damma haram olóṣèlú mi ẹ̀ẹ́rí onígbàgbọ́ òdodo kan mùsùlùmí kan kò ní máa bẹ lẹ́nu tó ṣe pé ẹ̀sìn ẹ̀ ó máa dúró dédé ẹ̀sìn ó máa pé máa ń lámì òsínbù dáàmà haram lódiwọ̀n gbà kí ẹ̀jẹ̀ èèyàn sọ owó ẹ̀ bọ́ tí ẹ̀mí yìí bá tọwọ́ ẹ̀ bọ́ ìjọkíjọ tí mùsùlùmí bá ti jẹun tó di pé ó di apààyàn ó ti di kírímínà níwájú ọlọ́run fírídọ̀mù tó ní àwọn kò tó ní níwájú ọlọ́run ipò yẹn ti ṣe kí ni ipò yẹn ti di tó ti tún pinpin pamọ́ látara kí ni látara wípé ẹ̀mí yẹn tọwọ́ ẹ̀ bọ́. èyí ká tún wo hadith ilé nínú súnánù nàfáì abdullahi bin amr bin aasi radiyallahu anhu oní àni nàbí sallallahu alayhi wa sallam qala lazawaalu dunya ahwanu inda Allahi min qatli rajulin muslim ẹ̀gbọ́n tó ṣe ọlọ́nkọrin òṣèré ni lazawaalu dunya ẹ̀rí kí ilé ayé kí gbogbo ẹ̀ kó parẹ́ kó parun ahwanu indala eléyìí máa ń tẹ́ pẹ́rẹ́ níwájú ọlọ́run o min qatli rajul muslim ju kéèyàn ṣe kí ni ó gbẹ̀mí mùsùlùmí kan lọ. so kílé ayé parẹ́ kó parun ó tẹ́ pẹ́rẹ́ wájú ọlọ́run ju kéèyàn gbẹ̀mí èèyàn tó ti wí pé ẹni tó wá gbẹ̀mí ẹ̀ yìí mùsùlùmí ni ẹ wo àwọn ọ̀rọ̀ tó le kókó tí ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam tó ń sọ nípa kíni nípa kéèyàn máa má pààyàn. àti àwọn ayé Al-Qur'an ń takà síwájú àti àwọn àhàdí tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam tó ń ṣe ọlọ́run fi ń sọ fún wa gbogbo àwọn kìíní tó ń pọ̀ fún wa ni wípé àléyàn ò bọ́rọ̀ pààyàn ó bọ́rọ̀ gbẹ̀mí èèyàn kan báwo ni tiẹ̀ ṣe jẹ́ bí wàá ṣe pa ìwọ kọlu dẹ́mi ẹ síbẹ̀ ní fọ́ọ̀sì ọlọ́run bá ní kí ọlọ́lọ́ba tó dáa wàá ṣe wá pa oríyà tó ń bẹ fún wọn láti ṣẹ̀mí yẹni pé fírídọ̀mù tó ń bẹ fún ẹ láti ṣẹ̀mí òun náà ni fírídọ̀mù tó ń bẹ fún ẹ láti ṣẹ̀mí tó ní láti kankan láti ṣe kíni láti gbẹ̀mí lọ́wọ́ èèyàn eléyìí ni tíṣẹ̀rí àìsàn tó ṣe kíni tó sọ fún wa eléyìí ni kókó ẹlẹ́ẹ̀kejì ẹ̀mọ́ kókó ẹlẹ́ẹ̀kẹta tàhírímù ìtìdáàlì ìntàn àlànà síhì ó dá fíta àwọn èèyàn lẹ̀ ẹ̀mí ta lára ẹ̀ gangan kọ́ ẹ̀mí ti ẹ̀ gangan fún rẹ̀ pé ó dá mo ti gbọ́ kèbíra àlepayàn ó dá tèmi mi ní ráìtì lórí ẹ̀mí ara mi tèmi mo ní ráìtì lórí ẹ̀mí ara mi kí ni ṣẹ̀ríà ìsìlámù sọ fún wa kéèyàn ti kan lára ẹ̀ kó wo rẹ̀ ó ni ní òun fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ ṣé kò yẹ ká ká pa àbí kí ni ìsìláàmù wá sọ mbẹ́ àbúmọ̀ wípé ọlọ́run bá ní kí ọlá sọ nú alukuran wípé máa ń fàrọ́ sínú ẹ̀fẹ̀ ìkìtà àdùn ìṣe yìí ọlọ́dẹ àfikàn kálẹ̀ nínú wa láláì sàlàyé kí ẹ ṣe gba ara kí ni àti ìsìláàmù kan sí ṣàpẹ́lẹ̀ ti yàtọ̀ sí ti pé èèyàn gbẹ̀mí ẹlòmíì ìdí ìsìláàmù tó bá ń pé èèyàn bọ̀rọ̀ gbẹ̀mí èèyàn kan gbogbo ẹni tó wá gbẹ̀mí èèyàn yóò ni pé ẹni tó wá gbẹ̀mí lọ́rùn rẹ ẹni tó wá jẹ́ mùsùlùmí irú èèyàn báyìí ẹ̀sán tá a san náà ànámà kéèyàn máa máa pààyàn kábàbí yìí ń lẹ̀ kábọ́ tó di wípé èèyàn gba ẹ̀mí ara rẹ̀ kí ni ṣẹ̀ríà ìsìlámù sọ ẹ̀gbọ́n nǹkan tí ọlọ́run bá ní pé lọ́sọ̀ ní sùrọ́tù nìta ni àyà twenty nine ọlọ́ni wàlá taqtulu anfusakum ẹ má gba ẹ̀mí ara yín inna Allaha kana bikum rahima ọlọ́run ọba yín ọba oníkẹ́ ló jẹ́ fún yín ẹ má gba ẹ̀mí ara yín eléyìí ọ̀rọ̀ ọlọ́run bá ní o kìí sí ọ̀rọ̀ tiwa o ó ń bẹnu alukur'an torí ẹ̀ ní gbogbo ń tà fún ayé bẹ́ẹ̀ là ń fún ayé tá a ti rí nínú alukur'an kó wọ́n bá máa wò pé wọ́n kàn ń dáadáa sọ ni wọ́n sọ o fún kan láti jáde ọlọ́run ẹ má pẹ́ máa ń wò sùnsùn kó gbẹ ní ààrẹ látara kó ṣe kí ni oró rẹ pin nílé ayé ó tẹ̀ ti wá sí mi báyìí gbogbo ẹ̀ ti wá dojúrú báyìí bí ìtẹ̀ àmọ́ tí mo fẹ́ kọ́rọ̀ mi gbà mọ́ à ń léwu ni níwájú ọlọ́run kó wá parẹ́ àbí kó parẹ́ ní gbogbo ọ̀nà tí ẹ̀ máa ń ṣe kí ni tó máa ń gbà para rẹ̀ ọlọ́run bá mi tọ́lá ewu ọ ní ìwọ́rọ̀ ṣe kí ni kò bọ̀rọ̀ mọ́ kò sí ẹtí òdì fẹ́yàn kankan yóò yẹ wípé ẹ̀ṣẹ̀ ńlá ńlá lélẹ̀ níwájú ọlọ́run nígbà tó bá sọ̀rọ̀ àwọn àlàyé kan fún wa téèyàn bá mọ̀ ọmọ gbẹ̀mí ara rẹ̀ ìtọ́ka rẹ̀ ni wípé ó ti jákàmùná nínú ọlọ́run pé tó kò sí tó ń jọ ọlọ́run lè rí nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ mi náà báyìí alámọ̀rí mi ti tán tọ́lọ̀ bá ní kí wọ́n pé yá ọ̀lẹ́dínlá mọ̀ nù látàkùnà tún ní rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an. ọlọ́ni ẹ̀yin onígbàgbọ́ òdodo la taqnatu min rahmatillah ẹ má jà ká múná kúrò nínú kíni nínú àánú àtìkẹ́ ọlọ́run. àbùtọ́ wọn bá ní kí wọ́n sọ pé yá asrafu ala anfusihim mo pe ẹni tó ṣe wípé ẹ ti kọjá àlà lórí ẹ̀mí ara yín la taqnatu min ẹ má jákàmù náà kúrò níbi ìkẹ́ ọlọ́run iná láyẹ fẹ́rù dúnú bàjẹ́ ní àná ọba tá à ń sọ yìí ọba tó máa ń sàkóríjì fẹ́yìn kí ìran awo rẹ̀ sí kó ní a ah, ibi tí ẹ̀sẹ̀ ti wá dé kò sí tí mo lè fi ṣe àfi kí n para mi náà ni àti kí ìran awo rẹ̀ títí pé a ah, gbèsè yìí ti pọ̀ ju báwo mo ti fẹ́ yanjú ẹ̀ mo wájú kò sí nǹkan kan ọ̀nà àbáyọ mo wẹ̀yìn kò sọ́nà àbáyọ ọ̀tún kò sọ́nà àbáyọ òsìkò tó náà bá yọ ìtòkùn náà ni pé kí n para mi ó bá pokùnso àgbogbo poison jẹ á ewu ọ ló Islam. lọ́mọdún súrẹ́tù ìbákọ́rà súra ẹlẹ́ẹ̀kejì àyà one hundred and fifty nine ọlọ́run ni wà á ń fi sí tẹ̀lé ẹ̀ná nínú dúkìá yín sójú ọ̀nà ọlọ́run àìdí ìkùn ẹ má wàá fi ọwọ́ yín lọ fa ìparun fúnra yín gbogbo tí ó mú ìparun wá bá yín ẹ má bọ̀ wàrà yín fà yẹtí pé gbogbo tí ó dìtọ́ yín débi pé ó lè gbẹ̀mí ní à mùsùlùmí ẹ má tira yín síbẹ̀ o ọlọ́run wa á sínú ẹ má máa ṣe dáadáa inna Allah yuhibbul muhsinin ọlọ́run bá ti tẹ̀lé nífẹ̀ẹ́ gbogbo àwọn tó bá ń ṣe dáadáa má fọwọ́ ara ẹ fa ìparun fún rẹ̀ àwọn nǹkan tó mọ̀ kó lè ṣe ẹ́ ní sùtá mọ́ gan-an wò inú abẹ́ yìí òun làwọn àfáà ti fàyọ wípé bí kéèyàn máa mu sìgá kó máa mu parágà kó máa mu gbó gbogbo àwọn kinní wọ̀nyí tó lè gba okùn ẹ̀mí ẹ̀ tó lè jà ni tó tó lè fa ikú fóyàn ni ó túmọ̀ sí pé wíyàn báyìí fọwọ́ rẹ̀ ṣe kí ni ó kú ìyẹn làwọn tó jẹ́ ilé tó lera nílẹ̀ wọn nígbà yìí gan wọn a máa bẹ́ẹ̀ gbà nígbà tó máa ń polówó bóyá ń polówó sìgá ni. ẹ̀yin wọn ní the federal ministry of health warns that tobacco smoking is dangerous to health. èyí pé àwọn elétò ìlera ní ìlú yìí sọ wípé ká máa mu sìgá ó léwu fún ìlera wọ́n ń lo ilé ìbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó yá káwọn èèyàn lè bá gbọ́ yé dáadáa wọ́n tún wá fi ọ̀rọ̀ kú síbẹ̀ wọ́n ní the federal ministry of health ones that smokers are liable to die young. yẹn ni pé àwọn elétò ìlera inú ìlú yìí sọ wípé gbogbo àwọn ẹnikẹ́ni tó bá ti mu sìgá wọ́n lè kú ní kékeré láti bá fi lé àwọn èèyàn kúrò nínú àwọn nǹkan táwọn èèyàn ti ń sayọ yọ nínú ìlú wa lẹ́nìí sìgá jẹ́ kan nú ẹ̀ tó bá tún wá fẹ́ lajú bá pátá yóò ṣe kí ni yóò máa mú gbó àwọn ọmọ kéékèèké kéékèèké under eighteen under seventeen igbó ni wọ́n fi ń tayọ yọ̀ igbó ni wọ́n fi ń tayọ yọ̀ oríṣiríṣi àwọn kíláàsì ló ti wá wọ́n ní ó mu ṣíṣà ó ń ṣá práprá. ẹ wá ní ìyá àti bàbá fẹ́ jọ ọmọ lójú fọmọ tó ti mu ṣíṣà tó ti háì ìyá rẹ̀ ò lè jọ́ lójú bàbá ò lè jọ́ lójú ìyẹn lẹ́jọ́ wa mọ̀ gbọ́ oríṣiríṣi six five tọ́ba ló ń ṣòdè kan bẹ́ẹ̀ ń tì ẹ́ bẹ́ẹ̀ sí máa rí gbó ìgbà àwọn eléyìí ó dẹ̀ ń fa àìlera tó ní agbára fún oníkálukú wọn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn káńsà oríṣiríṣi ni wọ́n gbé ọlọ́run bá ní kí láti lọ fáwọn mùsùlùmí wọn la tó lè kó bí àìdí kò ìlà táhàlùkà ẹ má fi ọwọ́ ara yín ẹ má fi fa ìparun fúnra yín ìbáradàlá ó túmọ̀ sí pé mùsùlùmí ò lè gbẹ̀mí ara rẹ̀ ká tó wá sọ ẹ̀mí ẹlẹ́mìí tí wọ́n bá lò lè gbẹ̀mí ara ẹ̀ wọ́n á sọ pé bẹ́ẹ̀ lọ gbẹ̀mí èèyàn à kò sí ní tó jọ wà á sọ̀rọ̀ ẹ̀ gidi gan. gbọ́n kan tí anábìá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa nípa ẹni tó bá gba ẹ̀mí ara rẹ̀ ó lè mọ bí tó lédè látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn sọ̀hábà sábìt bùndọ̀hàd oní alinabi sallallahu alayhi wa sallam kọ́ ó ní ó ń ṣe lọ́n sọ wípé man qatala nafsahu bi shay'in fi dunya gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ̀mí ara rẹ̀ pẹ̀lú nǹkan kan nílé ayé ń bíbá yìí ó di bàbí yawm al-qiyamah kíní náà ni wọ́n máa fi fi ìyà jẹ níjọ́ àgbẹ̀dẹ̀ al-qiyamah in tó fi gbẹ̀mí ara rẹ̀ yẹn gangan nǹkan náà ni wọ́n máa fi fi ìyà jẹ nínú náà já nàmà tó bá gbé ní ọba gbẹ̀mí ara rẹ̀ ó ti kọ́lé bá ti àti wọnú náà in tó bá fi gbẹ̀mí ara rẹ̀ yẹn ó ya dàbí ya ma kí ya yẹn náà ni wọ́n máa fi ti àjẹ́ ó bá yin rẹ̀ níbọn tó fi para rẹ̀ wọ́n na já ànámà ìbọn ni wọ́n máa reproduce yóò àmọ̀ yìí mọ́ra rẹ̀ nínú ó ń nje ya náà ó tún jẹ́ àkópara rẹ̀ kódà Muhammad sallallahu alayhi wa sallam o sọ pé bá ọmọ tó gbé májèlé jẹ téèyàn bá fò látòrí àpáta tó wá fò sílẹ̀ tó kú tó máa máa para rẹ̀ bẹ́ẹ̀ bí ó ṣe máa tún rẹ̀ pa nínú ẹja ànámọ̀ náà nìyẹn iná ó máa jó yóò sì máa ṣe kí ni yóò sì máa fò látòkè yóò máa forí sanlẹ̀ yóò máa kú kò dẹ̀ ní kú. àti ara èèyàn ìsìláàmù ṣe léwọ̀ ewọ̀ ó ní ìsìláàmù ṣe ìyókò ọjọ́ ìdídáwò àlàáfíì kó máa ń mọ̀gbẹ̀mí ara rẹ̀ torí pé ṣẹ̀ríà ìsìlámù wá dáàbòbò ni ó wá dáàbòbò ẹ̀mí yẹn ni ẹ̀mí yẹn ṣe pàtàkì ìgbà tẹ́mi yẹn bá ń bẹ ni yóò ṣe kí ni yóò wá máa fi ṣèjọ́sìn pé ìwọ́rọ̀ pa ìyẹn kán ni ṣe ẹlẹ́ẹ̀kejì ìyẹn tó pa para rẹ̀ wàá máa bẹ ọlọ́run bá àlékí ọlá ní kò sí ṣòro kan tó ń bẹ láyé tí ò ní ọ̀nà àbáyọ wàá máa bẹ ọlọ́run ọlọ́run wà ìdá sálẹ́ka ìbádìí á ní fa inni qaribu ujibu da'wata da'i ìdá dàhánì èrè àná nígbà táwọn ẹrú mi bá béèrè lọ́wọ́ mi nípa tọ́mọ́tì lọ́wọ́ rẹ̀ pa mi sọ fún un wípé ìní kọ̀ríbù ujibu da'wata da'i mo tún bá pèpè gbogbo àwọn tí wọ́n ń pè mí lásìkò so haram èèwọ̀ ni kí mùsùlùmí ṣe kí ni kó gba ẹ̀mí ara rẹ̀ kódà ní táwọn àfa àkọsí àwọn àdéhùn ń bẹ lórí ẹ̀ wípé ẹni tó bá para rẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún àwọn tó bá jẹ́ olórí àmùsùlùmí kan ṣe kí ni kí wọ́n kéwòn sí lára kó máa jẹ́ tàwùdí ìfìyàjẹ́ fún èèyàn báyẹn wọ́n ti gbé òkú èèyàn kan wá bá àlè Muhammad sallallahu alayhi wa sallam elébẹ̀ẹ́nu sọ́yìn muslim ó ń bẹ̀ẹ́nu sọ́yìn muslim wọ́n ní ẹni yìí arákùnrin kan ní kọ́tà anáfàwù bìmọ̀ṣákìtọ̀ eh, ó fi kíní bí ọkọ̀ ọkọ̀ ọba tí wọ́n gbẹ́ ẹnu rẹ̀ ó fi para rẹ̀ fàlàbí sọ́lé alẹ́ yìí ànábì ti kọ̀ ànábì òkè òun ti lára ànábì òkè òun ti lára ìjọba gbọ́ pé èèyàn kan kọ̀ ní suicide eléyìí tó ń pè ní suicide ó gba ẹ̀mí ara rẹ̀ káì àkọ́kọ́ èèwọ̀ ni tó dánwò ẹ̀kejì àwọn tó bá jẹ́ àfáàn kó àwọn tó bá rọ òun ti lára torí wípé irú èèyàn báyìí ìjà ni ó lọ sí kí yóò lọ sálábàápàdé níwájú ọlọ́run ìyáàdàlá a tún wá wò ó ní kókó bíi ẹlẹ́ẹ̀kẹrin ó gbọ́dọ̀ gbẹ̀mí èèyàn ó gbọ́dọ̀ gbẹ̀mí ààrẹ ó dá àwọn tí ìwà kìí ṣe mùsùlùmí ń kọ́ ẹ̀fọ́ mi ó tún mọ́ ẹ̀kíìsì wa bí ẹ àwọn ní ká má para ẹni tí ó ṣe mùsùlùmí ní ká má pa náà kò kìí ṣe mùsùlùmí náà a ní ra ìkáyì kí ló jẹ bẹ́ẹ̀ lọ́mọ kan tí ìsìláàmù sọ lórí ẹ̀ àwọn tí ò fi ń ṣe mùsùlùmí táì ṣe wọn àbáwá ṣẹ̀sìn àwọn náà níwọ̀n tiwọn tá a fún wọn gẹ́gẹ́ bí àfilọ́lẹ̀ ṣẹ̀ríà Islam bí wọ́n ṣe ní láti lórí ẹ̀mí ara ẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ṣe kí ni wọ́n ní láti lórí ẹ̀mí ara wọn. àbórí kò yẹn lọ́wọ́ àwọn ìjọba tó lọ́ta pé làkún bí inú kún wọ̀nyẹ̀ ìtọ́wọ́ àwọn ìjọba kárẹ́mọ́tò fáwọn kẹfẹ́ rí mọ́ta ẹ̀sìn ti yín èmi ò lè da pọ̀ mọ́ yín ẹ̀sìn tèmi tèmi náà àmọ́ tí wọ́n á da pọ̀ mọ́ yín yẹn kò sí tó jọ. kódà àwọn tí èṣe mùsùlùmí ò gbọ́dọ̀ pàbòsí pẹ̀lú wọn. ọlọ́ni wàlá ìjìnlẹ̀ wọn náà fún ṣànà àánú kọ́wúmí aláàlá tàdílù ìrìndínlù òwà àkọ́rọ́bùnì tẹ́kùwà. ọlọ́ni má jẹ́ kí ìbínú tó ní sáwọn èèyàn ìkórìíra tó ní fún wọn má jẹ́ ó gbé ẹ débi wípé o ò ní máa ṣe déédéé pẹ̀lú wọn ìdílù ti déédéé bá wọn lò wà á kọ́rọ́bìlì tákùá ilé ìlú súnmọ́ payọ̀ ọlọ́run àwọn tí ò kì í ṣe mùsùlùmí ìsìláàmù pàwọn aláṣẹ káfí kí ni káfí déédéé bá wọn lò má jàǹbá wọn má yẹ̀yẹ́ wọn ìsìláàmù fẹ́ lè fún wa ọlọ́run bá ní kí ọlá kọ́ lè fún wa kí wọ́n sọ pé torí pé èèyàn kì í ṣe mùsùlùmí kí ni tí islam sọ haram eléyìí ni taharimu ìtìdá ala ghayri muslim islam ṣe lè wọ̀ kí mùsùlùmí gbẹ̀ ní èèyàn tí èṣe mùsùlùmí náà lọ́nà àìlẹ́tọ̀ àrẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ ń ṣe ọlọ́run عبد الله بن عمرو بن عاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صحابي عبد الله بن عمرو ó ní ó ń ṣe ọlọ́run sọ báyìí wípé man qatala qatilan min ahli zimma ó ní ẹnikẹ́ni tó bá pa èèyàn kan nínú àwọn tí wọ́n ń bẹ lábẹ́ ìdáàbòbò àwọn mùsùlùmí àwọn tó ń pè ní ahli zimma àwọn tí wọ́n ń bẹ lábẹ́ ìdáàbòbò àwọn mùsùlùmí tó ṣe wípé wọ́n ń san jísíà àtàrà owó tí wọ́n ń san yìí wọ́n ti ń bẹ lábẹ́ ìdáàbòbò àwọn mùsùlùmí oṣù ọlọ́run ni ẹnikẹ́ni tó bá parú èèyàn báyìí lamiyẹ́jì rí àjẹnà kò ní gbóòórùn àlùjánà ó pa ẹni tó ṣe wípé kìí ṣe mùsùlùmí àmọ́ ń bẹ lábẹ́ ìjọba àwọn mùsùlùmí kò jẹ́ gbógun ti àwọn mùsùlùmí àmọ́ lábẹ́ pé kò ṣe mùsùlùmí lásán ó wá gbẹ̀mí rẹ̀ oṣù ọlọ́run ni irú èèyàn báyìí kò ní ṣe kí ni kò ní gbóòórùn àlùjánà wà iná rí àhá lẹ́yìn òjẹ́ من masirati أربعين àmà قلت tilẹ̀ jẹ́ wípé òórùn àlùjànnà ìyẹn ó ti máa gbọ́ òórùn rẹ̀ láti bí nǹkan bí years night ni ó ti máa ṣe kíni ni ó ti máa gbọ́ òórùn rẹ̀ ó ti rí òwò àti ọgbẹ́ tó kò ń ṣe mùsùlùmí ẹ ká pa wọ́n káì eléyìí ètò ńlá burú ni tá wọlé ni nínú àwọn nǹkan sí àwọn tí wọ́n ń pera wọn ní Boko Haram nínú àwọn nǹkan tí wọ́n gbé dání gẹ́gẹ́ bí iṣẹ́ wọ́n ní àwọn fẹ́ pa gbogbo àwọn tí èsè mùsùlùmí àti gbogbo èèyàn bá gba ìsìlámù ni wọ́n bèèrè pé ṣé tẹ̀lé ìsìlámù rẹ̀ wọ́n ṣe eléyìí kálá ìsìlámù rẹ̀ wọ́n ṣe èyí tí wọ́n ṣe yẹn. ìsìlámù rẹ̀ wọ́n ṣe èyí tí wọ́n ṣe yẹn. àwọn tí èsè mùsùlùmí ìsìlámù ò kọ́ bí wa ká ṣe dáadáa pẹ̀lú wọn ọlọ́ni láyẹ̀ ní hakumullahu anilẹ̀dínà lámì kọ́ta lukùn fìdí wọ̀lámì òkòrìjókùn mi dìyàríkùn àǹtàbàrúhùn wọ̀túkùtìtù ilé yìí ìnàlá yóò hẹ́gbọ́n mọ̀kùtìtì. ọlọ́ni àwọn ọlọ́run àkọ́ fún yín àṣẹ́léèwọ̀ fún yín nípa àwọn èèyàn wo ni nípa tó ti pé wọ́n ṣe mùsùlùmí wọn gbógun tì yín bẹ́ẹ̀ ni wọ́n lè jáde kúrò nínú ìlú yín àǹtàbàrúhùn wípé kẹ́ ẹ fi dáadáa bá wọn lò nígbà wọn tí ì ṣe mùsùlùmí wọn àdẹ̀bá yín jagun bẹ́ẹ̀ ni wọn gbógun tàbí mùsùlùmí wọn ní ẹ má ṣe ti yín ọlọ́run ní àkọ́ fún yín kẹ́ ẹ fi dáadáa bá wọn lò pọ̀tún tuntun ilé yìí kẹ́ ṣe déédéé pẹ̀lú wọn ìnáwó ayọ̀ ẹ̀bùn mọ̀kìtì ọlọ́run bá nítorá ó ní ìdọ̀gbọ̀n ọlọ́wà ṣe kí ni tó máa ṣe déédéé a rí pé gbogbo ọlọ́run ẹ̀dọ̀dọ̀ táwọn boko haram ń ṣe yẹn orí ara wọn ìyà ni wọ́n fi ń pè irú àwọn èèyàn báyìí kàwáríjì ni wọ́n máa ń pè wọ́n àwọn tí wọ́n máa ń gbógun ti ìlú tí wọ́n máa ń gbógun ti àwọn olórí wọ́n á gbógun ti àwọn olórí àwọn tẹ́ ń sọ yìí sí àwọn ẹni à ah, boko haram tẹ́ ń gbógun ti boko haram ní àìsàn tó lọ sọ yẹn náà ọ̀rọ̀ jákujàku ló jáde lẹ́nu ẹ̀ wọ́n á sọ pé gbógun ti boko haram àwọn tó ṣe pé wọ́n wọ mọ́tò láti lọ pa àwọn èèyàn náà àwọn èèyàn ń kí wọn àtúbà lọ wọn wọ bẹ̀rẹ̀ ju bọ́ọ̀lù síbẹ̀ àwọn yẹn kí ojú mà lọ wọ́n wọbẹ̀ wọ́n ju bọ́ọ̀bù síbẹ̀ àfáà tó bá sọ̀rọ̀ takò wọ́n wọ́n ṣe kí ni wọ́n pa á wọ́n ní gbogbo àwọn mùsùlùmí boko haram jákujàku ní tó sọ lẹ́nu yẹn eléyìí tí wọ́n ń ṣe iṣẹ́ ìtọ́nù ló gba wájú wọn. èèyàn bọ́rọ̀ gbá ẹ̀mí tí èyí ṣe mùsùlùmí lọ́nà ìlẹ́tọ̀ ewọ ní ìsìlámù ṣe ní èèwọ̀ ìdáàdàlá àwọn ojúpọ̀nà tá à ń sí yìí àwọn ojúpọ̀nà tí ìsìlámù ṣe kí ni tó fi ń dáàbò bo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ni bàbá ṣe pé wọ̀ ni kó pa èèyàn èèwọ̀ ni kó gba ẹ̀mí ara ẹ̀ èèwọ̀ ni kó pa ẹni tí ó ṣe mùsùlùmí èèwọ̀ ni kó ṣe kí ni kó fọwọ́ ara ẹ̀ fa ìparun fún rẹ̀ àti pé nínú ọ̀nà téèyàn ń gbà dáàbò ẹ̀mí ìsìláàmù ṣí gbogbo ọ̀nà kálẹ̀ láti kí ni láti dáàbò ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn látara àdí eléyìí òun ni ìsìláàmù ṣe gbé ń tá ní alẹ́ òdòdó àṣòdùd ìsìláàmù gbé àlà ẹ̀sìn àlà ẹ̀sìn nínú òfin ó gbé e kalẹ̀ ìfìyàjẹni lórí wípé tó bá tayọ àlà ẹ̀sìn ọlọ́ni wà man ya'ti Allaha wa rasulahu wa yata'adda hududahu yudkhilhu an-nara khalidan fiha wa lahu 'adhabun muhin ọlọ́ni wà man ya'ti Allaha wa rasulahu gbogbo ẹnikẹ́ni tó bá yapa ọlọ́run tó yapa òjíṣẹ́ ọlọ́run ويتعدى حدوده ó wá tayọ ààlà so ìsìláàmù ní ààlà tó gbé kalẹ̀ pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ anásù ẹ̀mí náà tòtòrí ẹ̀ lòfin ṣe wà òfin wà lórí ọ̀rọ̀ ẹ̀mí so ẹ mi mọ́mọ́ ni orí báyìí ni orí báyìí ni gbogbo ọ̀nà tíṣẹ̀rí Islam tó gbà yanjú àwọn eléyìí nínú àwọn nǹkan tó ní comprehensive law àwọn òfin tó pé dáadáa nípa kíni nípa the protection of human life láti dáàbò bo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ṣẹ̀ríà ìsìláàmù jẹ́ kan nú ẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù òfin tí ìsìláàmù gbé kalẹ̀ láti dáàbò bo ẹ̀mí òfin tó ti pé àárín kankan ta lè ṣe kíni ta lè fi wé má ni lọ́wọ́ Suratul Maida lọ́wọ́ Suratul Maida ìtọ́lọ́run bá mi jọlá tó sọ ní nígbà ẹni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin ni orí ni súrátù Máídà jẹ́ súrà ẹlẹ́ẹ̀ka àwọn àyà forty five ọlọ́run wàkàtàbìnà àléhìn fìhà àwọn ọlọ́run àṣẹ lófin nínú tírà wọn ọlọ́run báwọn Yẹhudi wí ọlọ́run ni a ti ṣe lófin kalẹ̀ nínú tírà wọn láti gbà tó ti pẹ́ ni wípé ànànáfà ní náà gbogbo ẹnikẹ́ni tó bá pààyàn ìdí ẹṣẹ́ ní pé kán ṣe kí ni kí wọ́n pa òun náà padà. wọ̀lá àìnà bí láìní ẹni tó bá máa mọ̀ tó yọ ojú èèyàn kan ó fi kíní kan fọ́ ojú rẹ̀ ìdí ẹṣẹ́ ní pé kán ṣe kí ni kan fọ́ ojú tiẹ̀ náà padà. wọ̀lá àǹfààní ni àǹfì ẹni tó bá fi kíní kan tó ṣàyàn mímú mọ́tọ́ máa ń sọ ń pè inú àtàwọn ní ike ni mú o tó bá gbé mú wa máa gé e ni tó tó bá ti gé imú èèyàn báyìí òfin ìsìlámù wípé imú tiẹ̀ náà wọ́n máa mú báyìí wọ́n lè ṣe kí ni wọ́n gé e. wọ́n ní oṣù náà bí ni oṣù mi ẹni tó bá gé etí èèyàn tó jáyàn létí ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ nígbà ṣe kí ni wọ́n já ìjìyà náà padà wà sínà bí sínì ẹni tó bá kányàn léyìn èyí kan ló yan ni kí ni ìdájọ́ Islam wọ́n yọ eyín tiẹ̀ náà padà mọ omi tí ìdájọ́ yẹn táwọn afọ àfihàn lọ́kùn dúdú dé kí ló fi yọ eyín ẹ̀ wọ́n béèrè bí ẹ̀ṣẹ̀ ló fi yọ léyìn ni wọ́n wà ní wọ́n náà fẹ́ yín ẹ̀ wọ́n àti kí ni wọ́n yìí yọ. èyí mélòó ló yọ méjì méjì tó máa yọ mi tiẹ̀ náà padà. wọ́n dúró ha ìtọ̀ọ̀tún ọgbẹ́ ló dáyàn ní ó ṣá gbogbo ọ̀nà kọ̀nà tó bá gbà fa á fún ní náà á fún ní déédéé padà déédéé ní tó ni òfin ṣẹ̀ríà ìsìláàmù nìyẹn lọ́wọ́ nusratul maida aya forty five ẹni tó bá pààyàn tó máa má pààyàn ó máa má pa ó gba ẹ̀mí ẹ̀ ọlọ́ni anásùlì nàfsì ẹ̀mí tí ẹ náà máa ṣe kí ni wọ́n máa gbà á padà rí tá a bá lo òfin yìí tá a bá lo ẹ ti bá láàrin oṣù kan wọn ni wọ́n gbọ́ wọn jà street fight àti síríìtì lọ́rùn ó wá bá síríìtì ilé ìjà wọ́n ti wá pààyàn kan fúnra ẹni tó pààyàn ọbọ̀rọ̀ wà ṣẹ̀rí àìsàn lọ́wọ́ wọ́n á wá ẹni yẹn kan wọ́n wá ṣe kí ni wọ́n wá gba ẹ̀mí tiẹ̀ náà padà òfin ìsìláàmù nìyẹn o kódà kó ṣe wípé èèyàn mẹ́ta ni wọ́n pa wọ́pọ̀ tí wọ́n pa èèyàn kan ṣẹ̀rí àìsàn lọ pé àwọn èèyàn mélòó á pa lu wọn padà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pa padà nípò ẹni tó ṣe kí ni ẹni tí wọ́n pa torí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jọ ní ọwọ́ papọ̀ ṣe kí ni pa ẹni yẹn. ẹ̀yẹ ṣé péyàn bíi mélòó wọn ló ń ja three five kí ní kan lágbára àdúgbò ni òun ló pa kí ní kó fún níbọn ẹ̀ẹ́ wọ́n mú un náà padà wọ́n lè ṣe kí ni wọ́n fún un náà níbọn àwọn wá fọ́gò mọ́lẹ̀ ogun nígò ẹni yẹn ti wá kú wọ́n mú òun náà wá wọ́n fọ́gò mọ́lẹ̀ wọ́n gùn nígò ní kò lè jù bẹ́ẹ̀ yẹn lọ ìwọ onígbẹ̀mí lọ́rùn èèyàn tí wọ́n wá mọ̀ sí láì kó wá mọ̀ fẹ́ jẹ káàkiri ṣẹlẹ̀ ìsìlámù lòdì sí irú nǹkan báyìí ṣẹlẹ̀ ìsìlámù lòdì sí àgbogbo èèyàn kò tẹ́ kò rù ẹ́ ó dẹ̀ máa ń mà ó fọ́ ojú rẹ̀ yálà ó lẹ̀ nǹkan máa ń fi nǹkan gún lójú ni à ìwọ onígbójú ti ẹ̀rẹ̀ kéèkù náà ìyẹn náà máa ń pè ní law of equality tit for that ní tó ṣe dé díẹ̀ náà ló máa ṣe kí ni wọ́n ṣe padà fún ẹ. law of equality ni o justice for all òfin yóò yọ̀yàn kan lẹ̀ tó ti ṣàìdá àìdá tó ṣe yẹn déédéé àìdá yẹn náà wá ṣe fún ọ náà padà àbẹ́ni tó ṣálága àbọ̀ ogun lígò ni ogun lọ́bẹ̀ẹ́ kí tó ṣe yẹn déédéé ṣẹlẹ́ àdìpọ̀ ṣe irú ẹ̀ padà fún ọ náà torí kí ni eléyìí rí báyìí torí wípé ẹ̀rú máa bá ń tí ó bá ṣe kàkúnyàn pé tí bá mọ̀ ṣe fún ó jẹ́ ẹ̀ka ṣe kí ni wọ́n ṣe padà fẹ́mi náà yóò wá ṣe kí ni yóò takú òǹdí ẹ̀. ẹ jẹ́ kí ìjọba ìjọba wọn bíbà kí wọ́n practicalize díẹ̀ kí wọ́n lo òfin yìí díẹ̀ wọ́n ní wọ́n jà ní fíìtì kan wọ́n pa ẹnìkan à bó ṣe máa ẹwà wọn gbogbo tí wọ́n bá sá wọnú owó lẹ̀ wọn jáde ẹ wá pa àwọn náà padà ẹni pé náà pè ní street fight yóò ṣe kí ni yóò sọ ọ̀pọ̀ pátápátá kò ní sí kankan nú ẹ̀ mọ́. wọn ní kinní kan awẹ́ ń bá alókojà sábẹ́jọ́ ń bá tọ́nájà ilé ń bá kinní kan jà wọ́n máa para wọn ṣeré wọ́n tún ibi tí ẹ̀rù bá ní wọ́n tún máa cut cut one o eléyìí ló ń lébi two o ẹ̀mí ẹ̀ náà fi ṣeré yẹn ẹ̀mí ẹ̀ wájú wọn lójúmọ́ ẹ̀yìn ẹ̀ kàn ra mú èyí tó pa sí kanu wọn ló pa ẹ̀mú ẹ̀ṣẹ̀ kí náà padà àtàwà fi ṣe bẹ́ẹ̀ èèyàn kẹyàn méjì wàláì àwọn yóò ṣe kíni wọ́n túnra kì wọ́n nípa burú wọ́n ní fi bára wọn olùmọ́ ilé là ń pè ní àlùkìtọ́s ìgbẹ̀san lórí ẹni tá a ṣe kíni ẹni tá a gbẹ̀mí rẹ̀ àbí tá a ṣe kà fún wàá dó lórí ẹ̀mí nìkan èyí Islam sọ pé anásù bí násì wàlá àìnù bí àìnì wàlá àǹfà bí àǹfì wàlá òsùnà bí lè òsùnì etí ló gé ni etí ẹ̀kọ́ kódà sí títẹ̀lá ìkún ìsìlámù àṣẹlẹ̀ òdédé èyàn bọ̀rọ̀ gé dé èèyàn tẹ́wá ní ẹsẹ̀ sí ẹlẹ́ ẹ̀dẹ̀ rárá àti ìṣẹ̀lẹ̀ ìsìlámù gbà òfin ìsìlámù gbà láyè ṣé etí tiẹ̀ ló gé etí tiẹ̀ náà ni wọ́n máa gé padà wọ́n ní ah, rárá o etí mi ló gé imú tiẹ̀ mo fẹ́ gé hùn hmm, tó gé ẹ̀ ni ó ṣe kí ni òní wọ́n padà kódà kí àwọn èèyàn kẹfà ni wọ́n ṣe ó wò títí kó fọ́gò

eléyìí practical rule ni kò le rárá kò ń ṣe nǹkan tó le ìfáwò yìí tàyàn ìfáwò ti fábòtí ìnàlá aláyọ ṣẹ́kù zọlímì ọlọ́ọ̀bọ̀ nífẹ̀ẹ́ àwọn tó bá ṣe kíni tó bá ń ṣe àbòtí nínú ọ̀nà tí sáàmù gbà dáàbò bo ẹni ọmọ ẹ̀dẹ́ èèyàn alkitọ́ọ̀lù òfin ṣe kíni ìgbẹ̀san padà fẹ́mi ta ṣe kíni tá a jẹ lẹ́gbin ọlọ́run sọ ní suratul Baqara aya one hundred seventy nine ọlọ́run ní walakum fil qisas ayatun ya ulil albab la'allakum tattaqun ọlọ́run ní ẹ̀rí nínú òfin kábẹ̀sán padà yíhun ayatun ìtẹ̀mí ń bẹ nínú ẹ̀ yẹn wípé òfin yìí yóò máa jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn kó máa balẹ̀ àwọn èèyàn máa gbẹ̀mí àwọn èèyàn nígbàkúgbà àwọn èèyàn máa para wọn ní kíni nípa àfanáfúnṣú débi pé kò tẹ́ni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ wò ṣẹ̀rí àìsàn ò fábò sí kó kàn lé dídé pa èèyàn kan àwọn èyí tó ń ṣe tó ń pe boko haram èyí tó bá ti mú nu wọn kò nídìí kéèsì kankan wọ́n bọ̀rọ̀ pọ̀ náà padà ni simple òfin ni ẹ̀wọ̀n bíi tí àbòsí ń bẹ nínú olùwàdé nínú òfin tá láń lò wọ́n wá múyàn kan wọ́n ní ó pààyàn débi pé ó hàn sí gbogbo èèyàn fún pààyàn àbí kódà ló ń sọ fún mi pé ah ìfàtà ayá tìlà ni tẹ́rìbù afásitìnì ni àwọn yẹn máa ń gbẹ̀mí àwọn yẹn ṣeré ni tọ́ba wa mú tí gbogbo yẹn mọ̀ wọ́n wá ní ó dáa kó gba lọ́ọ̀yà olúwa gba lọ́ọ̀yà ẹ mọ̀ nínú ẹtí pé ó ti ń pa àwọn èèyàn tó ti lówó lọ́wọ́ dáadáa yóò wá gba lọ́ọ̀yà lọ́ọ̀yà wọn àwọn ọba àtẹjọ́ àwọn àwọn lọ sí kóòtù wọ́n lọ sí kóòtù lóyè wọ́n mọ̀ sọ pé ẹ kò rí bẹ́ẹ̀ ẹni tó sọ fún pa bóyá gbà tí wọ́n ní wọ́n fẹ́ para wọn tó gbà tó wá lọ kíní tó wá mú ó wá yí kò wá màmá kò dẹ̀ fẹ́ pa kíní sẹ́mu pé wọ́n ní a lawyer is a word a liar bọ́bá ṣe wá gbópọn nínú kan parọ́ yẹn sí bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa gbógun sí okùn sí kò débi wípé ẹni tí wọ́n pa ìyẹn táwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n bá ní owó láti tẹjọ́ yóò pàdé ṣe kí ni yóò wí ni wọn wọ́n wá ní he is now discharged and acquitted yẹn ni pé wọ́n ti túlẹ̀ kò tẹ ẹ̀yẹ kankan kódà àwọn yìí tọ̀mú wọ́n tún lè fáìn wọn wípé wọ́n parọ́ ma tẹ̀rí tí wọ́n ń pè ní àbòsí bí àbòsí kan ju eléyìí lọ mọ́ ẹ̀bá àdàlà eléyìí ò ráyè nínú ìsìláàmù kò láyè nínú sáà bó ṣe kí ni bó ṣe lè wù kó kéré ma wàlá taqtulu nafsa allati harrama Allah illa bil haqq ẹ bọ́rọ̀ gbẹ̀mí tọ́lọ́wọ́n bá nìkẹ́ láṣẹ lé wọ̀ tó bá ti wá ṣe yẹn wọ́n tó gbẹ̀mí ẹ̀ wá ṣe kí ni wọ́n gbẹ̀mí ẹ̀ padà àwọn ọmọbìnrin pé ó dá ẹni tí òun á máa má pààyàn ń kọ́ òun ò kàn máa máa ń tiẹ̀ pé ọjọ́ ń dẹ wọ́n jọ lọ sóko ní wá fi pẹ́ran lòun tó bá ṣù tiẹ̀ wà pa ó ti kí ni kò máa mà pa kò máa mà pa. ata ìdájọ́ ilé ìhòòhùn náà ni bóyá tó ń wa mọ́tò nígbà tí wọn mọ́tò bírèkì mọ́tò ẹ̀ bá fẹ́ẹ̀lì bírèkì yẹn fẹ́ẹ̀lì lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá lọ ṣe kí ni ó lọ gbáyàn ṣe mọ̀ pé kò ṣe kí ni kò máa mà kí ni òfin Islam sọ ṣé akànfilẹ̀ bẹ́ẹ̀ kó mọ lọ náà ni ṣé akànfilẹ̀ ó dáa kò máa mà ni ẹjọ́ máa lọ lọ́fẹ̀ẹ́ lófo káì kò rí bẹ́ẹ̀ látara pé kó máa mà yẹn islam gbé kalẹ̀ wípé irú èèyàn báyìí yóò sanwó òtanràn ẹ̀jẹ̀ eléyìí tá à ń pè ní díyà yóò sanwó òtanràn ẹ̀jẹ̀ torí pé kò ṣe kí ni kò máa mà gba ẹ̀mí yẹn kò máa mà kódà abẹ ilé làwọn àáfàá sọ ọ́ débi wípé obìnrin tó bá lóyún nú obìnrin tó ṣe kí ni tó lóyún nú ó wá lọ lo oògùn burúkú kan láti ṣe kí ni láti gbẹ̀mí ọmọ tó ń bẹ nínú ẹ̀ yẹn ó dáràn wájú ọlọ́run tẹ̀lébọ́ bí ìdánpè ní abortion bó ṣe rampart àìmọye àwọn èèyàn tí wọ́n ti ṣe pé criminal òun náà ayákìlá ni òun kan gbébà ni obìnrin ní ìtàn máa kà á sí lọ́rùn orí tó ti tẹ́ ó lé márùn-ún kódà ẹlòmíì gan àwọn tó jó bí ẹ̀gán nínú ọmọ àwọn náà tó máa fi lẹ́yìn ṣé ó náà ti escape ni wàláì kò escape nínú Islam tí wọn bá commit abortion ó máa ń mà lọ sẹ́yìn criminal ni irú èèyàn báyìí lálùkì á mà kódà ẹjọ́ ń dúró de eré tọ́lọ́ ọba àdìsí láńsọ pé wàyí dálímọ̀ òkú dá sún ìlà bí ayé zambi kutilat wọ́n ní àwọn ọmọ kéékèèké tí wọ́n pa nú oyún àtàwọn èyí tí wọ́n pa tí wọ́n gbé sí i wọ́n dúró dè wọ́n láǹkì yámà wọ́n ọmọ tó bá gbé di àìdí zambi kútìlá kílẹ̀sẹ̀ wa tó ṣe pa wá kí ni mo ṣe fún ẹ tó di ráyé gbé obìnrin tó ń tẹ́yún tó ń ṣẹ́dẹ́rẹ́ tó wá ń fẹ́yí tó bá èkéèpù láyé òní èkéèpù wájú ọlọ́run gbogbo tó bá wù kó wọn kí nínú òun gbogbo tó bá wù serious case ni o gbọ́dọ̀ abort the pregnancy kódà àwọn ìjọba ibi tó tún wá fọ́ nìdé wọ́n tún fún àwọn èèyàn lẹ́sìkìlù láti ṣàbùrù yìí wọ́n ní it is unwanted pregnancy yẹn ni pé oyún tá a wá tó kàn déédéé wá orí ẹ̀ ti knock what is unwanted pregnancy ọmọ ń ṣe ìbàjẹ́ káàkiri ó ń yàtẹ̀wó káàkiri àdúgbò wọn àdádúró àbẹ́wò sọ̀pẹ́ wá lóyún wá ní it is unwanted pregnancy He was an unwanted child. Islam ń protect ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yàn. Lọ́nà àti dáàbòbò ẹ̀mí òní gbogbo àwọn òfin yìí ṣe wà ńlẹ̀. Ẹni tí ó máa mọ̀ pààyàn bóyá wa mọ́tò lọ́nà wáṣẹ́ mi tèkì lọ gbá yàn. Ṣèlá fámi ló da òdìgbọ́ wa òní lọ lọ́fẹ̀ẹ́ lóbò onítànà tí wàá tàn. Ìtàn àkọ́kọ́ ọgọ́rùn-ún àkúnmí ni o ọba ràkúnmí òun náà ni tí wọ́n ń translate sí gold àwọn mìíràn ní gold rẹ̀ ó jẹ́ one thousand gold dinar one thousand gold yóò ní ọmọ ẹ máa multiply tó iye owó òlu yín sàpé lọ́bí calculate gold ń sì in dollar ni so gbèsè yẹn yóò ṣe kí ni yóò tán wọ́n máa ń calculate bí dọ́là bá ṣe fluctuate òní so wọ́n tó bá ṣe mistake ìpààyàn wá san díyàwó o máa mà kò sẹ́ni tí ó mú ẹ àmọ́ àṣẹ kí ni onítànà tí wàá san lábẹ́ òfin kódà wàá tún mú ẹ wá tó bá lè san àwọn fámìlì yìí wọ́n kó wọn jọ ẹ̀jọ̀ dáwọ́ yẹ kó lè ṣe kí ni kó lè bá a pé tí ò bá lè ṣe yẹn yóò gba àwẹ̀ sixty gbáko torí pé ó ṣe kí ni kò máa má pààyàn you have to be careful wọ́n tó ń drive òun láti máa wo bírèkì ní gbogbo ẹ̀ ní ó láti máa ṣọ́ra ó kàn ní pé wọ́n tò sójú ọ̀nà kwari ni màmá bírèkì ló fẹ́ li àwọn òfin ìsáàmù gbé kalẹ̀ káwọn èèyàn lè bá ṣe kiri kí wọ́n lè bá sọ́ra wọn látara kiri látara ẹ̀mí àwọn èèyàn tí wọ́n mọ̀ kọlù níkọ ìkọlù bó ṣe wò bọ́n ṣe fẹ́. àwọn tó ní pé ẹni tó máa má pààyàn ni nínú ṣẹ̀ríà Islam irú èèyàn báyìí ẹni tó máa má pààyàn àwọn mọ̀lẹ́bí ẹni option mẹ́ta option àkọ́kọ́ ni pé kí wọ́n gbowó ìtanràn lọ́wọ́ ẹ̀ la option àkọ́kọ́ kìyàrù àkọ́kọ́ ni wọ́n ṣe kí ni anásòbí náà tí wọ́n ní kí wọ́n pa padà àwọn onígbà wọn bọ̀rọ̀ pa fáwọn náà ni ṣẹ̀rẹ́ ìsìlámù tí wàá fojú àánú wọlé wọ́n fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ lọ́pṣọ̀n pé ẹlẹ́ẹ̀kejì wọ́n lè gba díyà lọ́wọ́ rẹ̀ owó ẹ̀jẹ̀ tanràn ẹlẹ́ẹ̀kẹta wọ́n lè sílẹ̀ ìyẹn wà máa bẹ lọ́wọ́ àwọn kí ni ẹni tó jẹ́ wà yí ìwé ẹni tó pa tó tó ti pé ẹ̀mí ẹ̀ lásìkò yẹ kò sí lọ́wọ́ tiẹ̀ mọ́ wàlíù yẹn ló wá ṣe kí ni òní ó ti ta ìdí tí wàlíù yẹn bá mú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni àdéhùn bẹ fún àwọn eléyìí bẹ́ẹ̀ ni àwọn ayé Al-Kùránì ń bẹ àwọn ọ̀nà tí sáàmù gbà dáàbòbò ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yẹn lélẹ̀ tó dàtà àní ó sì fẹ́ mi mo bí ta ló máa bí mí káì lẹ́nu sọ́hùn kò sí ní tó jọ kọ́kọ́wó tó kọ́ báyàwó ẹ̀ à wàá rókè o tó léyìn náà àwọn nǹkan tí Islam ń lò láti kí ni láti fi dáàbò bo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn tó ń bẹ lábẹ́ kí ni nínú àwọn kò ṣeé má ní márùn táǹkà eléyìí lẹ́lẹ́kejì ìdáàbòbò ẹ̀mí wa ṣẹ̀ríà Islam wá láti kí ni láti wá dáàbòbò ẹ̀mí wa abẹ náà balẹ̀ kí ọlá kó ṣe àforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa kó dáàbò wá nínú ẹ̀mí wa kó dáàbò wá nínú ara wa kó fi ìfọkànbalẹ̀ àti farabalẹ̀ orílẹ̀-èdè wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullah.